والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا الى انفسنا طرفه عين عدم قسم اللهم عقب الكاء اكيد يا اللهم fún aṣíwájú rere alẹ́kọ̀ọ́ Muhammad àlékún ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run ọlọ́run bá ti ṣe fún alẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run lílẹ̀ tó ní bá ti tó yóò di mẹ́rin. Tí ó túmọ̀ pé díẹ̀ díẹ̀ ni Ramadan tó lọ. Ìbéèrè wa ti pé iṣẹ́ rẹ̀ mélòó ìlàjì gbé ṣe nínú Ramadan. Àwọn tẹ́lifíkálá yìí jìnà sí sáà kàtíwálé kíláàmì sáà jìnà sí àdúrà náà ní àfúwà ọ̀dà fẹ́kúrúlẹ̀ náà ní àfúwà káàkiri ẹ̀kú ìbẹ̀rẹ̀ kùránì ìdìbò pápá ẹyọ kan òrùn tí ó kúnlẹ̀ ní ọ̀pọ̀ ó sì tó láti lè sá aṣọ ọgbẹ abẹ́lẹ́ wọn ti hàn ní ọ̀nàdà iṣẹ́ rẹ̀ ó fi rọ̀gbọ́n lọ́rùn nínú ọ̀gá yìí kó gbà lẹ́sìn fún wa wọlé láti láyé ìrìnà àná à ń sọ nípa àdá òsìyá afọlọ́nà pé àwọn ẹ̀kọ́ yáàyè ètò ní ń ṣe pẹ̀lú ọ̀nùgbọ́n pẹ̀lú àwọn ìdígbà abọ́nà mẹ́rin ìlú pínpín abala àkọ́kọ́ àdá òsìyá lọ́sọ̀ ó náà ń tọ́kọ̀ dandan fún aláwọ̀ láti ṣe níṣẹ́ abẹ́rẹ́ kejì ó ní àwọn tó padàdà fún aláwẹ̀ láti dènà láti ta pépété asọ́nípa abala kìíní àti kejì ìyẹn lánàá ìrọ̀lẹ́ òní lágbára lọ́wọ́ àdáàdá bọ́ọ̀lù wọn fà hábàá tó àwọn ẹ̀kọ́ yáàyè ètò wọn fẹ́ fún aláwẹ̀ àwọn iṣẹ́ tí wọ́n tún rọ aláwẹ̀ láti ṣe fún àwẹ̀ rẹ̀ nígbà kí àwẹ̀ rẹ̀ nígbà kí lábẹ́ rẹ̀ kó tó lè bá òun kẹ́kẹ́ kó lè bá òbí. àwọn afáàkà ọkọ̀ ìkíní bẹ̀rẹ̀ wípé káláwẹ̀ kò lè pé òun jẹ sàárì ìyẹn sàṣọ́rọ̀ sàṣọ́rọ̀ ni oúnjẹ tá a máa ń jẹ ìyẹn ní ọwọ́ ìparí oorun tó bá kù sí àtà kí oorun kọ́ parí oúnjẹ tá a máa ń jẹ kó tó di wípé àlùfájàre lẹ́ẹ̀kejì kó tó di pé yóò là òun àmọ́ ń pè ní àgbàyàwó sàtòrò yìí èdè lárúbáwá ni oúnjẹ tá a máa ń jẹ ní àsìkò onímọ̀ ń jẹ sàtòrò èmi kékeré ìwọ́n jẹ ọlọ́run bá tó lò ká ọ̀rọ̀ àlẹ́ ìgbàgbọ́ náà ọ̀rọ̀ wá ó ṣe wá lójú ọ̀nà láti fi bí àyè ìjẹ̀bùrà nínú ìhàgbé tàbí àwọn fàìlì tàbí àwọn ìgbàlódà. àlẹ́bí ni olùkọ́ àkùtẹ́ bá fẹ́ gbà ẹ̀rọ àdìdájú pé ẹ̀ ń jẹ sàárè bí bàbá nìkan wá béèrè pé èyí ti rí tó fi yá jẹ sàárè kátó tó bá wẹ̀ ìdáhùn rẹ̀ ni pé ìbùkún ọlọ́run ó ṣe odò síbi kàlẹ́ ní jíjẹ. sábàtọ̀ nípa àgbàlọ́kà orin tó pọ̀ àti àhántíá orin tó pọ̀ lẹ́yìn tó ṣe pé kò lópin ìyẹn ní jẹ́ àgbàlọ́kà. nínú hadith mi ìtàn ọ̀rọ̀ ìgbìmọ̀ ètí ó gbà wá ọ̀dìyàn. عن النبي صلى الله عليه وسلم قال فصل ما بين صيامنا وصيام اهل الكتاب اكله الاحوال يعني أول شيء بلاني هذا هو الكواتان بعد إيا بلاني هذا هو المسلمين فاتيوم ليلة نسمع سنة الإنسان بعد يقدم بلاني يا يعني. àti àwọn ààrẹ ìta àwọn ìyàwó ní àfihàn sọ́ọ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin wọn ni pé àwọn máa ń jẹ sàárì àwọn kì í jẹ àgbàyípo ìlàwọ̀ ẹ̀sìn tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tó ń bá jẹ sàárì dá àwọn mọ́jú sáà ṣùgbọ́n ìfọlọ́hùn tó ti pa àgbà bá fún jẹ́rẹ̀ jẹ́ ààwẹ̀ olóore ó sì kí wàhálà látàrí pé wàá tún jẹun nǹkan tó ń bẹ nínú ṣùgbọ́n kì í jẹ nàárẹ̀ tó ń fi مسحور المؤمن التمر Ànábì ní dàbínù tí semua bì ní bá jẹ ẹgbẹ́ ní oúnjẹ sàárì itu nà ń sáàkì dàbínù èyí ò sì ní kọ́ jẹ ní sàárì. Lọ́kàtí sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kájíkájí lóru ọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ la. Fúdà ló ní àkọ́ pé òkè ní ọwọ́ ajá àwọn ọmọ ẹni eléyìí nǹkan lọ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ lára àwọn níbi àwọn yòòrò ní tòrò tó lé o ilẹ̀ lọ́ta lórí wà lókè bá jẹ́ lòrò tó fẹ́ jẹ tààrà ó sì rò pé yóò fẹ́ yẹn láti ara bá mi ó kéré pọ̀ yóò gbàdúrà fúnra rẹ̀ fúnyàwó fáwọn ọmọ fọ́kọ fún bàbá àti ìyá orílẹ̀-èdè àsìkò tá a ti ní ìjẹ sàárẹ̀ àsìkò ìjà àtàní àsìkò àti ọlọ́run tí máa ń jẹ́ kí òjò máa ń gba àgbẹ̀ ẹ̀dá ìlànà tá a mú rẹ̀ sàárẹ̀ lójútẹ́ náà wà fọ́nà wà lọ́wọ́ lọ́wọ́lá ìlú tó ti rọ̀ wá nínú àdéhùn ní ìwé ọ̀pọ̀lọpọ̀ láti lọ́wọ́ lọ́wọ́ jíjẹ sàárẹ̀ jíjẹ oúnjẹ tá a máa ń jẹ lásìkò sàárẹ̀ ìbùkún ọlọ́run kò ní bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ fọlẹ̀ àtàlẹ̀ ọlọ́run ẹ má pè sáàrin ẹ má pè ìdúlẹ̀ láyé jẹun fọlẹ̀ àtàlẹ̀ ọlọ́run má sọ pé ọ̀gá gba àwẹ̀ tó lè gba àwẹ̀ àbáyé kó láì ní jẹ sáàrin má ṣe bẹ́ẹ̀ o wọ̀lọ́wọ́ àyẹ̀kùnrin àhàdùkùn jẹ́rọ̀ àtàlẹ̀ náà فإن الله وملائكته يصلون على النبي كل التكبير oúnjẹ òwúrọ̀ jẹ ọ̀wá dàgẹ̀ wọn ni àbí ẹ̀kọ́ olókè òwúrọ̀ káyìn nà ọ̀rọ̀ mẹ́ta ìgbàlá láyé dájọ́ lọ àtàwọn mẹ́ta ìgbàlá jẹ́ nílẹ̀ àwọn ìgbà tó wọ́n dá láti di ìmọ̀lẹ̀ tó wọ́n ti dá ìṣe wọn ìṣàlùwọ̀n wọn ń ṣe àdúrà alẹ́ ìgbàlá ìlú wọn ti ọlọ́run ti dá kan fún ìjẹ ìdá kan fún mímu ìdá kan fún omi náà ní sílẹ̀ ní sókè kí ni rẹ̀ ló gba àjẹ́ rárá ní lẹ́yìn ìfowópamọ́ ìfowópamọ́ rẹ̀ ní lọ́wọ́ ìdílé náà. èmi ìgbà tí ń pọ̀ láti kó sára rẹ̀ èkéyìí kò tún ní ẹ̀kọ́ bí lè bá ti ń yán bẹ́ẹ̀ náà ló ń fi ọ̀rọ̀ dà á lẹ̀ gbogbo ọ̀gá dájọ́ oúnjẹ bẹ́ẹ̀ lọ́jọ́ ìbẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ èyí jẹ́ èyí mú. ẹlẹ́ẹ̀kejì oúnjẹ láti pọ̀ jù láti kó ara rẹ̀ ní kóòtù ní kóòtù ní kóòtù ní ọ̀nà tí ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tuntun kí ìlú ṣe gbogbo ẹ̀mí oúnjẹ tó ọ̀rẹ́ láti ẹ̀mí omi yóò ṣe ìmọ̀lára yóò ṣe ìmọ̀lára náà. yàtọ̀ tẹ́lẹ̀ mi rí pé oúnjẹ tó ń jẹ láti ẹ̀dá ìmọ̀ ẹ̀jẹ̀ ń pọ̀ òun náà tó léwu fún àlàáfíà èyí lè ní ara òun èyí tí wọ́n bá jẹ́ jẹ́mu nínú òṣìṣẹ́ náà kò sọ̀rọ̀ lọ́wọ́ àti ìfẹ́lá olùdáàbò ọ̀rọ̀mọ̀ àwọn akùnkùn sẹ́rí ìjọba ìwà nínú ìwà ìwé lára kọlù. wá pa wá tá a bá jẹun láti ṣùgbọ́n àwa kì í jẹun láti yọ. wọ́n mú àwọn ọmọ tàbí ìtọ́ náà kí bí ìgbàgbọ́ gbàgbọ́ bá máa kì í bó ní àgbà màmá láti ló ti sùn lọ lórí ìforí kalẹ̀ ní kò fi jẹun nígbà tó fẹ́ sí mùsùlùmí máa ń dá ẹ̀mí ìmọ̀ ń dá ẹ̀mí ìlànà abala kan òmìnira abẹ́lẹ́ yìí ni pé sàrìndé ni wọ́n bá jẹ ọlẹ́ ọ̀rọ̀ ẹ bá jẹ sàrìndé àbúrò sí òru oúnjẹ alẹ́ ọ̀jẹ́ ètò kùtù ìlú ọ̀rọ̀ jẹ fún ìlọ́jẹ́ wọn. aago mẹ́ta olùsèré ní ọ̀jẹ́ sàrìndé aago mẹ́ta àbọ̀ àtìkú ọ̀rọ̀ ìgbòho mẹ́rin àtìkú ọ̀rọ̀ ìgbòho mẹ́rin àbọ̀ àhán kódà bí ìbá yẹn fún un lásìkò tá a wà yìí tí aago márùn-ún ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún eléyìí là á kọ́ kakọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lórúkọ ẹ̀rọ àná tí ọkọ̀ tó lórúkọ láti lè lọ. ẹgbẹ́ tí ká máa ń ní oúnjẹ ká jẹ kì í láti lè sí lọ́dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ láti márùn-ún ó fi láǹfààní láti ṣe ìjẹ̀kùn ọlọ́run ó ṣe náà nílà gbáà ó fi ó ṣe àkékeré tí ó kọ́ bákan náà wọ́n náà àní láti ṣe àdúrà yóò bá bí ọ̀gá ṣe fẹ́. ẹni tó bá wá jẹ tà tó bá ti fẹ́ jẹ bí ọmọ jẹ́ pé àníyàn tó o ti ń jẹ ni wípé ìdìtà àmì ìdí ìsọ̀tọ́lá ọ̀gbọ̀n ìgbàlá mọ̀ ń jẹ láti fi ṣe àmúlò àṣẹ àti ìgbàlá ọ̀gbọ̀n ìgbàlá bákan náà wọ́n jẹ́ ìyàwókèdá àmì ìrìn lẹ́yìn tó ń kọ́ ṣe báyìí ní ẹ̀jẹ̀ náà ń ṣe fúlákẹ́ bá rẹ̀ kí ni ìbéèrè lèyàwó òun làwọn ọ̀hún dáadáa sánà kó lè bàtà pé oúnjẹ ta ìfọ̀ ìlẹ̀ kó lóòótọ́ lè jẹ́ tó ní ọ̀pọ̀ fún ọ níwájú ọ̀dọ́ tọ́ọ̀bà tó wá jẹ́ lára tó fi kún àmì ẹ̀ wípé tẹ́lẹ̀ lè àtàkọ́wé àmàtìyá kí kọ́nà lè mú sábàbí kí n fi lè lágbára láti lè gbà rẹ̀. àníkẹ́ lè ọkọ mi náà kó láti lè sọ kó lè bá mi lọ fún èyí tí ó kù kẹ́kẹ́ níwájú ọlọ́run lórí ìgbà àti ọ̀gbẹ́ mo ti fẹ́ lẹ́ẹ̀kan kálọ̀rọ̀ ayé sáré ohun dandan lónìí ìlú wà sí ìbámu pẹ̀lú ìlú. ọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ lóògbà tó wà ní abáyà pé ṣé sáré ti abọ́ báyìí èyí tó kọ́ ọ jẹ́ kó o ti ní oúnjẹ sábàrì àlùfáàjà ló sì ń là. kí ni bàbá yẹn ń gbé àlejò ọlọ́run lọ́dọ̀ lọ́wọ́ àti ìrìnàjò bóòlù náà ṣe ń لقد عن ابن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وزيد بن ثابت فسحر أنس بن مالك قل يا نبي الله أتي زيد بن ثابت من مسجد شهر البحر فلما صار الله في العلوين بس الله عليه وسلم إلى الصلاة وإلا أن يمسك العقول من ترك النبي ومن كتب وشم الذي إمام الله قلنا لأنا قتال النبي أولا ينزل كم كان بين فرضينا من فرضينا ودخولنا الصلاة فلن يأخذ فلن kí ni tá a lè pè ní àfojúdá àlàfo àsìkò mélòó ní bẹ́lá mi pé wọ́n ti sàárè náà wọ́n ti lọ kí n máa ń bára kí làfojúdá rẹ̀ alùpùpù àti ìlú pé kọ́ni máa ọ̀rọ̀ ọ̀túnlọ́ kọ̀ǹtì ní àyà ojú wọn àsìkò ètè ìwọ́n lò tí wọ́n fi ka àyà nínú àgbà nígbà pàdé gẹ́gẹ́ bí àgbẹ̀ tí a wà yìí ní ìṣèjọba dàbọ̀ náà ọkọ̀jà ọ̀gbìn ìṣèjọba ìṣèjọba àmọ̀dájú pé láì ṣe àní àní o àgbàmájà kò ti gbà sílẹ̀ lórí lórí nínú sọ́ọ̀tì ìgbàgbọ́ ọlọ́run àtìsọ́lá oníbẹ̀ pé wàkúlò wàṣọ́ọ̀rù حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاصفر من الفجر وكل لكن مثلا لما نبيعهم النصور لما نبيعهم النصور حتى يتبين لهم الغيب الأمن من الغيب الخلق عليه كتبتي قولوا هذه واقفين على قدر شكرنا ونحن بدماء الأرض فمجال مجال القرآن إما المشاهدات بلا وصول لنا لو يبقى المجال الأولى يبقى أو يقبل من وصول به bí azan yálẹ̀ ní ń pèrò tó jẹ́ pé kò mú òun ní pèrò àti káàkiri òun yọ wọlé kí ló bá ti kọ̀ wọ́n ti wọlé wọlé wọlé gbogbo wa pè é èyí tí yóò pè é lóye káàkiri òun òun yìí yọ wọlé fọlẹ́ ìjà ọ̀la tó bá ti á mọ̀ ẹ̀jú pé àgbàjá olùdílà àwọn sábà bí àdáwọ̀ àti mímu dàbí wá fún àwọn olùwà lábọ̀kan rẹ pé mo kà á lọ ọkàn ló fi wí wọ́n láàyè lọ́kàn ló gbé òkú láàyè èyí ní ti ẹnu èyí ní ti ẹnu ní lẹ́yìn tí a kọ̀ ní àti ní àwọn iná dàníyà ní wáyé ìyá àgbàlagbà ní ní àwọn wọ́n ti sọ ní الإسلامية بلاد اليمن المتحركة ومن يمن يا بلاد يا بلاد يا اللهم jáde àyàgbà sí nínú àwọn tí wọn kún fẹ́ fún aláwọ̀ láti ṣe nínú àwọn ẹ̀kọ́ jáde ìdí afẹ́fẹ́láwọ̀ láti ṣe tààdìrì kọ̀kọ́ ìdá àkàkọ̀kọ̀ òwò òwò ìṣàlẹ̀ ìdá àwùjọ ìgbàlódé ìdàgbòrò rẹ̀. láti ṣe àwọn ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀. lójú lọ pátápátá tètè ara mùsùlùmí èso tó rẹ mọ náà wà ní lẹ́yìn kí n lọ sí i. yẹn pé ká tẹ́jú ká tètè ká tara sínú bá ti kò sínú ọ̀rọ̀ àti ìlú bọ́ọ̀lù ọba ti wọ́n jọ yálà ìwọ ló ń wọ ọ̀rọ̀ pé òun ìlú ọ̀hún lọ́dà orí bọ́ọ̀lù ìfọwọ́n pátápátá. أو غلب على مسلم المسلمون هذا يقول وتقول يقول لا يمكن بها لا يمكن يوجد يكون يمكن رمي وحفظة إما بخبر موصول وإما يضمره أو بأعلام عليها يقول أو غيره أدعو معكم بين يومين إذا سمعوا لي àsìkò ọ̀nà àwọn òyìnbó wọn fún yẹn fún wa pọ̀ ìfúnlọ́wọ́ ní bẹ́ẹ̀ ti pé ń bá ti ṣe aago kan níbẹ̀ ní ìpàdé àsìkò ọ̀nà ó ti tó àsìkò àgbà ó ti wọlé ètò orin ó ti wọlé ṣùgbọ́n àwọn aago yìí àbáwọn application yìí ká máa ń da lóòrùn yẹn èyí gbára lé ká máa ń ṣe fẹ́fẹ́ èyí ò mú àsìkò àsìkò tó ń rìn lẹ́ka yìí ìjẹ́ àtúntò ṣe déédéé rẹ̀ ní àti òṣèlú déédéé rẹ̀ àsìkò áńtúrì bára ní ṣe ṣe ìgbàlè rẹ̀ ìjà kíkọ ìdókòrí bẹ́ẹ̀ lè ní ìbáṣe ní àgbo èèyàn kan ní ìgbàlejò gbàrà tèmi yányányá torí wípé tó ní àtún ìbáṣáró ìlànà oúnjẹ iṣẹ́ ọmọ àdéhùn ádámù ọmọ àdéhùn ádámù sì ní ẹni tó lè ṣe àtẹ̀sí náà ó ní orí àwọn ẹni tó bá fẹ́ tì tí ò lè ṣe àtẹ̀sí láíláí ìjọba ìjọba àgbà ìwà àwọn ìgbé ara ní wà á ti tó oríṣiríṣi òun jẹ lára nípa tẹ̀sán ìgbé pé láwọn ẹ̀kọ́ èyí tó jẹ́ àyè èyí tó jẹ́ fún aláwọ̀ tó lọ́wọ́ láwọ̀ tó ń tó bá ti tó ìbáṣepọ̀ sí bá ti tó tètè kárakára lọ sínú. Tọ́lá ń sọ pé ká tètè kárakára lọ sínú àwọn àtìgbọ́ àmọ́ wáyé. Mo rántí nínú àwọn ìdí ọdún ní ìgbélé kan sẹ́yìn bí ìkọ́lé náà ní yóò ṣe fẹ́ ìgbẹ́. Òjò rọ̀ àsìkò òjò ìlà àwọn onígbọ́jú. Tọ́lá ìná àsìkò ìná làwọn. Ìdáàbòbò ká kí ìdáná. Ṣèkánù tẹ̀lé ẹ̀kọ́ gbogbo ẹ̀sẹ̀ kọ̀ ọ̀gá ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ọ̀rẹ́ kọ̀ ọ̀gá ìrẹ̀lẹ̀ gbogbo tí ó bá wọ̀ ẹ̀ tí ó bá jẹ́ ìdánwò ìrẹ̀lẹ̀ kan ṣe. mo láwọn èèyàn kan lásìkò báyìí lẹ́yìn tó ti dé lẹ́yìn ọba àti mi lásìkò ọba náà àwọn méjì ìfẹ́ lọ rí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nínú kan wọ́n ń bọ̀ òyìnbó gbogbo ẹ̀ láàbò márùn-ún ààbọ̀ níbi ìyàgò márùn-ún ààbọ̀ tí ẹ wáyé àwọn ìṣẹ̀lẹ̀ ìdìbò kí lè máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìdìbò tó kàn dà ẹ̀yìn ọ̀sán olóró kápá ọ̀dà ìdìbò tó ti wàá dà ó tó bá dà ó tó lọ sí ilé ìdìbò tí ò yá mọ́ tó ń wọ̀ àbó ń wọ̀ ọtí ìta ìgbà ọ̀rọ̀ káyọ̀ bá ti ọjọ́ là ńlá àmúlò ńlá ti ṣe òdiwọ̀n lọ́pọ̀lọpọ̀ wọn láti kúrò láti gbé ìwé náà bákan náà lọ́pọ̀lọpọ̀ wọn láti ṣé bá kí wọn wọn gbé ní nígbà tí ojú ọjọ́ ọmọ fóònù náà ìjọba bá ṣe ní lẹ́kọ̀ọ́ ìjọba nígbàgbọ́ tó bá ṣe ìjọba báyìí lẹ́yìn kò mọ òkè náà ẹ̀dá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìfẹ́ ọdún òkú ẹ̀rọ bá níbẹ̀ àwọn àwọn ìṣàkọwà àwọn nǹkan mẹ́rin kan lẹ́yìn ẹ̀ka bá parí àwọn nǹkan mọ́ dára rẹ̀. ولمن الذي يؤمن على يصل بالنور جنون الخير وقصر القلب واتباع الهوى وطول الامل او ان لا يعتد بما تجلى وتجنون جنون العين ان كنت يكون صوفا ان كنت يكون صوفا وجواز قالوا كل كفار لا يميل الآخر بجودة أبدا ẹlẹ́ẹ̀kejì kọ́sọ̀ nìkan ni kọ́kọ́ méjì tó dé ní ilé yá pátá ìjọ ìdá èyí kẹta ìkẹta ìdíláwọ̀ ìdáwọ̀ ìmọ̀ ìdàgbẹ́fẹ́ lónìí ìkẹrin òwò rẹ̀ àmì tí ó ń bẹ̀rẹ̀ ọ̀dà tó ń ọ̀dà kó sì yẹ wọ́n tó ń ìyá ọ̀dà rẹ̀ ẹ̀ àwọn méjèèjì wáyé àwọn bá tó ń gbé bá ń gbé ń bẹ̀rẹ̀ pápó ìdàgbẹ́ two tó ń ṣe ó ní ìjọba olóko ni wọn bẹ dábàá á ẹnu tó dàgbà olóko tó bá ń kájẹ olóko tó kìlì olóko tó báyìí gbèsè ilé olóko jẹ òbí òbí títí ti gbèsè nàìjíríà ní ọjọ́ ìgbà tó ń bá wa nípa báyìí nàìjíríà ó ṣe ní láàrin ilé ọ̀pọ̀lọpọ̀ bó ti ń kú nígbà ní ìdásíkò ní ìlú tí ìlú ẹlòmíì àsìkò tí wọ́n ti tó ọjọ́ lẹ́yìn ìjà yìí.

àwọn olùwà wọn àwọn ti di ẹni nígbà tí wọn kò jẹ àwọn mùsùlùmí wọn àti díẹ̀ wọn ò ní lò lẹ́yìn tó rọrí tí wọn máa jẹ ìmọ̀ wọ́tàmẹ́lì ìdókòwò kan máńgò ìdókòwò kan ẹ̀pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tá a lọ sí orí kẹta èkéní dàbí lóko tuntun lóko orí láti tuntun mi bẹ́ẹ̀ ọ̀gá rí dàbí lọ àjọpé dàbí bí èkó gbẹ èkó gbẹrun ìlọkọ́mọ̀ ìlọ́dọ̀ wà ní èyàn rẹ̀ èkó tuntun èyàn kò rẹ̀ èkó gbẹ. ntọ́wá kàlẹ́ ìwé ni tó lọ orí láti tuntun mi táàbà rí wọn gbọ́mù dàbí tó dùtò táàbì sámúlò dàbí tó dùtò ìtọ́ pọ̀wọ́ ní ìfẹ́ta olùkàtàkì sí adágbò omi àwọn omi. níbàmú sí ìṣesí àdúgbò àti ọ̀dọ̀ ọ̀rọ̀ àdúgbò ńlá níbàmú sí àti ìsìnkánì ìdùnnánì ọ̀gbìn ọ̀rọ̀ ọ̀gbìn tó gbà wá. olùkàtàkì sí ọ̀gbà ọ̀gbìn ọ̀gbìn يخبر قبل أن يسلم على الصلاة فإن لم تكن صلاة فتقرأ فإن لم تكن صلاة حتى وخلق الحاكم إن شاء الله لا نظلم والدعاء والصلاة والصدقة فيما كان في الصلاة لا تشرك إن لم تكن لا تكون عليه wọlé lọ́sọ̀tọ̀ ọlọ́run àwọn tó ń fẹ́ lórí tọ́wọ́ bí òkú ìgbà máa ń ṣe àdúrà máa sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀. wọ̀sọ̀lá ìmọ̀ náà nílà jẹ́ ká ta owó tó jẹ́ kí ọwọ́ ìdòwò níbi ìmọ̀ náà nílà èyí tọ́ ọ̀nà. síra ní kí wọ́n bá dáwọ̀ láti ṣe fún un. ìdúgbò kan wá tún lẹ̀ láti láti àwọn àwọn àwọn àwọn

wọ́n mú nínú àwọn òṣèlú tó ń gbé bá pàdé rẹ̀ láti wọ̀n ẹ̀ àmà ààrẹ àmà àpàlọ́rẹ́ pọ̀. Gbogbo oníhànú ọrẹ ìlànà ìlànà. Ìmọ̀ ń ta ọrẹ lu atẹ́gùn èyí tá àtàwọn tó máa ń fi yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ Kau perlu orang lain. Orang muslim. Amin. Aisyah radhiyallahu anha menjadi ìdẹ́gbẹ́sù mẹ́ta amẹ́lẹ́lẹ́ tí ń ṣe orí oṣù méjì gba ọ̀gbìn lẹ́yìn pé èyí ẹni náà ò ní ọ̀rọ̀ fún ìrìnàjò ìyá àti ìdíkọ̀ọ́ oṣù méjì ń bá ní ìṣẹ́ wọ́n lè jẹ́ ọ̀la àlejò ìgbà ìjọba ọmọ ọ̀la ó ti kí kọ́ àwọn ọmọ àlẹ́ níjọba lẹ́yìn tí wọ́n fi àgbà ẹni lórí. ó ní màá má bá ẹni ìmọ̀ ìyá ọ̀la ọ̀la yìí náà kálẹ̀ tọ́jú ní máa ń lò ní lónìí ọba rẹ̀ kálẹ̀ tó bá wọ̀ lónìí ẹ̀yìn. wọ́n wá lórí ẹ̀ka tó lè wá lórí ọjà àwọn àbúrò tẹ̀lé ọjà àwọn. عليك الليل الليل قال فمن تبع دينكم اليوم الجنة إن كان عليكم المسلمين ذكر أخوكم هو أن تبعوكم يخرجون من غير إن كان عليكم المسلمين wala kuja ba akano ba nada yake na nyumba ah kitu bado lakini wamla kula ya ndio kula ya ndio ndio ndio wala lakini aina ndio ndio ndio ndio قال فمن أطعم منكم اليوم ìyá inú yìí ẹ̀sìn fún aláìní kan àbórí tó ti fún lórí ìyẹn lórí yìí lórí ìyá. Láti láti lé láti wọ́n láti kò lẹ́nu kẹta ní wa tí wọ́n ti lẹ́nu kẹta lóde àwọn ará wọn láti lè ta ní ọ̀gá ti lọ èyí tó ti fún aláìní kan ní ẹ̀jẹ̀ lórí.

ṣe àtẹ̀rẹ́ ìjọba ní ojú lẹ́gbẹ́ lẹ́nu ọ̀gá sílẹ̀ náà yìí fi ó ti lọ ṣe àlàyé ẹni náà lọ́ọ̀yà òfin tó